على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته إليني تسواجو àlàyé àwọn ahadith tó wà nù wé two hundred golden hadith from the messenger of Allah tí Abdulmalik Mujahid tí ó kọ ilé ìtẹ̀wé Darussalam ti orílẹ̀-èdè Saudi Arabia ni ó gbé jáde ìtẹ̀síwájú yìí ó máa wá lẹ́yìn bí oṣù kan tó ti dúró torí pé ọjọ́ alárùbá ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án tó ju ọ̀run Wednesday, 29 of September 2021 Christian area ó ní èyí tí a ṣe kàn hadith uh, of 200h pẹ̀lú ògo ọlọ́run yóò máa tẹ̀síwájú lágbára ọlọ́run jésù sẹ́ńtẹ̀lé bá ṣe ń bá bọ́ tẹ́lẹ̀ hadith ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún nínú tíra náà hadith 96 tí Ànábì ní ìjìtẹ́nìbù sábò alimobiqat ẹ jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje kan kí ìlà wọ́n béèrè lọ́wọ́ Ànábì pé ya Rasulullah ìjọ náà rí òjíṣẹ́ ọlọ́run wà mẹ́hún àwọn wo lè apanirun méje náà kọ́ọ́l òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wa ahli wa sallam sọ wípé ashirku billah alákọ̀ọ́kọ́ nù ìmórogún pẹ̀lú ọlọ́run tá à ń pelẹ̀ bọ̀ wá sẹ́hẹ̀b ìdán wà kọ́tùlù nẹ́fṣì láti hàrọ̀mọ́lọ́ pípa ẹ̀mí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ pé ká pa ìlà bìlàhàkà àyàfi nítẹ̀tọ́ wọ́n á kìlú mẹ́rin ìlìyà tí ń jíjẹ dúkìá ọmọ òrukàn ọmọ tí ò ní bàbá ní ń pè lọ́mọ òrukàn wọ́n á kìlú rìbà jíjẹ rìbá owó èlé ní ń pè rìbá wàtàwálì yawma zahafi sísá lójú ogun gbàtà ti tò wámúwámú báyìí ojú ogun ẹ̀sìn tá a mọ̀ sí aljihad wàkọ́tfù lè mọ́sánná tìlgọ́fìlà tìlmọ́mìnà tìdádàparọ́ máa àwọn obìnrin alimọ̀mìnà tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo algọ́fìlà táwọn tí wọ́n ṣe onízìnà kádàdàparọ́ zìnà máa wọn. ìtawà ń ṣàlàyé lọ́wọ́ ó ní ẹlẹ́ẹ̀kejì asẹ́hẹ̀l a ń ṣàlàyé sẹ́hẹ̀rù yìí láti inú tíra tí mo sọ ń jọ́nà tá à ń pè ní asọ́rí fi tasọ́dì lisaharo tilẹ̀ ashrọ́r tí sheikh wa baali sheik baali èyí tí wọ́n kọ orúkọ afáàyẹ ẹlẹ́kùnrẹ́rẹ́ ni sheik wahid abdulsalam abali àwọn ló kọ́ mo mú tírà yẹn láti bẹ̀rẹ̀ láti mọ ìṣàlàyé tá à ń pè ní dán àti sọ ìtumọ̀ idán nínú èdè àti nífọ̀síwẹ́wẹ́ ti ṣẹ̀ríà alfaslu rọ́bìrù nínú tí a na alfaslu arọ́bìrù orí kẹrin ń bẹ àfààní kayfa yuhaddiru sáhìrù jìnnìyàn kaifa yuhadiru sahiru jiniyan báwo ni àwọn òpìdán ẹni pé mo ṣàlàyé idán pé ìtumọ̀ rẹ̀ pọ̀ nù èdè yorùbá náà tí wọ́n ní wọ́n ń pidán pé àwọn tó ń da nǹkan ká da súùtì ká ká fi nǹkan sábẹ́ ahọ́n ká ní ká lanu kò sí ń bẹ̀ o ká tún gbé jáde ká fi èso tá a ti fi gàlúrà sí ẹnu. E èso tá a fi lu mílíkì tó bá ti kan mílíkì àwọ̀ rẹ̀ ó yí padà àwọ̀ mílíkì yẹn ó wá di ẹ̀jẹ̀ á wá rò pé bóyá agbára kan ló lọ tọ̀ léyún ẹ̀tàn ó wà nú ẹ̀ tàbí kéèyàn ṣe nǹkan kan táwọn yóò ní mọ̀ nípa ṣùgbọ́n ìta ń sọ gangan ni àṣàsí àṣàsí gangan ò ní ìta à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ táwọn ní ẹ̀ṣẹ̀ apanirun ni. àfàwa ní báwo wá ni alásàsí tá à ń pè lóní dánbí báwo ló ṣe máa ń pe àwọn àlìjànú àfààní alẹ́tìfákú bayna sáhírí wa shaitan ìfẹnukò tàbí ìpanupọ̀ láàrin onídán yẹni alásàsí olóògùn wa shaitan àti àṣeitan àfààní gọ́ọ̀lìbàn máa yà hadithu unaka gọ́ọ̀lìbà máa yáàdù èyí tó pọ̀ jù nínú tí máa ṣẹlẹ̀ ni pé una katifakun bayna sáhìrì wa shaitan ìpanupọ̀ tàbí ìfẹnukò ó máa ń wáyé láàrin onídán yẹn yẹn ni alásàsín yẹn wa shaitan àti ashaitan àlá àyíyàkú mẹ́lẹ̀ awwalu bí fẹ́ ìlìbádìlì òmùrì ṣirkiya pé ẹni tí ó jẹ́ òpìdán-ìn onídàn-ìn alásàásì yẹn olóògùn yẹn pé yóò ṣe àwọn nǹkan kan tó jẹ́ ìmórogún mọ́lọ́hún àwọn báàdì àmẹ́lẹ̀lẹ̀ kófìrí àbáwọn nǹkan kan tí ó sọ di kìfìrí àsọ̀rí tó fojú hàn tí ò pamọ́ kófìyàtẹ́n àwòjáhàrọ̀tẹ́n yẹn ni pé iṣẹ́ nǹkan yẹn kò sí èméjì pé ẹni tó bá ṣe ti di kèfèrí o ó wá lè jẹ́ nípamọ́ ó sì lè jẹ́ ní gbangba yóò fẹnu yóò ní ìfẹnukò tàbí papọ̀ pẹ̀lú òun àṣetọ́nù wàá yàkú mẹ́ṣẹ̀tọ́nù bẹ̀kídìmẹ̀tì sáhìr èṣù náà tó bá ti wá le tẹnu wọn bá ti kò tí ìmọ̀ wọn ti jọ lórí pé ẹni yẹn tó fẹ́ máa ṣàṣìyàn tàbí fẹ́ máa ṣàbùrú sáwọn èèyàn yẹn àwọn ẹ̀dá lórí ilẹ̀ yẹn pé òun ó máa ṣe máa mórogún pẹ̀lú ọlọ́run àbí òun ó máa ṣe kèfèrí sọ́lọ́run lọ́nà tó hàn sáwọn èèyàn àbí èyí tó pamọ́ ni o ṣùgbọ́n tó jẹ́ pé ìdájọ́ nǹkan yẹn kò síyè méjì lórí ìṣe kèfèrí ẹ̀ àbí ìjẹ́ ẹbọ rẹ̀ àṣẹ̀tọ́ náà wà ní òun ó máa ṣe bọ̀ yìí sìn yóò máa jẹ́ṣẹ́ rẹ̀ أو تسخير أو تسخير من يخدم الساحرة تبي تسخير تقهير يعني بي أن يكلف جينيا بما يكره على طريق التقهير يعني بي الشيطان يوى إشوكا nínú àwọn eh, àjànú kan <clears throat> nínú àwọn àlìjànú tàbí èlèṣù kan nínú àwọn èlèṣù tàbí èṣù kan nínú àwọn èṣù yóò wà bẹ̀ lọ́wọ́ ẹ̀ tipátipá yóò jẹ́ ń pa ní tí ò fẹ́ ṣe yóò ní kó lọ ṣe láti máa jíṣẹ́ fún ẹni tó ti ń ṣe kèfèrí yẹn ẹni tó ti ń ṣẹbọ yẹn nítorí pé ó fẹ́ kí àṣẹ tán kó máa jíṣẹ́ fún un <clears throat> li'anna al-ittifaqa ghaliban torí pé ìpanupọ̀ yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà máa yahdithu bayna as-sahiri wa shaytan min zu'ama'i qabaili al-jinni wa shayatin ẹ̀rí wọn ní lọ́pọ̀lọpọ̀ ọgbà ó máa ń ṣẹlẹ̀ láàrin alásàsí àti èṣù kan minzu àmọ́ ìkọ̀bá ìlìlì jinni nínú àwọn olóyè nínú àwọn ìran àlìjànú kẹ́bà náà ṣe láwọn olóyè láàrin wa ta láwọn olórí nínú wọn tí wọ́n jẹ́ àlìjànú wàṣẹ́yàtìn àti àwọn ìlèṣù wọ̀nyí hmm? fàyàkùn hàdà zaim èyí tó jẹ́ olóyè tàbí yìí bí isdari amrihi alasafihin min sufaha ilkọ̀bí ilẹ̀ yóò wá iṣẹ́ tó fẹ́ yóò wá mú yóò pa ọ̀kan nínú àwọn òmùgọ̀ àwọn àlìjẹ̀nú tìran tiẹ̀ yóò pa láṣẹ bí àyíyá dùmọ̀ àdàsáhìrọ̀ pé kó máa jíṣẹ́ fún òpìdán yẹn tàbálásàsí yẹn àbólógún yẹn wàyò tí àù kó sì máa tẹ̀lé àṣẹ rẹ̀ fi tàǹfìdì àwàmírì í kó máa tẹ̀lé níbi ìmọ̀ mú àwọn àṣẹ rẹ̀ ṣẹ mìíràn lè ẹ̀kbárí níbi kó máa fún nírò àwọn nǹkan tó pamọ́ bíi omorin pẹ̀lú àwọn àlámọ̀rí kan hadasat tó ṣẹlẹ̀ awìlì kìyàmì bíi tafriki bayna snaini tàbí kó lọ bá a ṣòpinya láàrin àwọn méjì tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tàbí olólùfẹ́ ara wọn ah, tàbí tọkọtaya àwọn ilé kọ́ mahabati bayna huma tàbí kó fi ìfẹ́ sáàárín wọn nígbà tí èyí pé wọ́n fẹ́ nífẹ̀ẹ́ ara wọn tàbí kó fi ìkórìíra sáàárín wọn tí èsì pé wọ́n gbèrò láti kórìíra ara wọn bẹ́ẹ̀ ẹ rí i pé eléyìí jẹ́ ọ̀kan gbòógì inú iṣẹ́ àwọn onídán ó lágbára débi pé ọlọ́run fúnra ara rẹ̀ sọ fún wa nínú Suratul Baqara súra ẹlẹ́ẹ̀kejì àyà kejìlélọ́gọ́rùn-ún súra súra two Suratul Baqara. nígbà tó lọ ní wọ́tẹ́bàrú mẹ́tẹ́tìlú ṣẹ̀yàtì inú Suleiman kàkà káwọn yẹ̀wúdí àwọn Israel kàkà kí wọ́n tẹ̀lé nǹkan ọba tó sọ̀kalẹ̀ nínú Taurat àtàwọ́rá hmm, Taurita rárá o wọ́n wá lọ ń tẹ̀lé ma ń zilẹ̀ wàtábà umma tẹ̀tìlù ṣayatin wọ́n lọ ń tẹ̀lé tí àwọn èṣù àwọn èlèṣù tí wọ́n ń kà ala mólìkì suleiman tí wọ́n wé mọ́ ìjọba suleiman mo ṣàlàyé ẹ̀ sẹ́yìn o nígbà tí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sẹ́rù yìí pé àwọn ọ̀fọ̀ ògèdè àyájọ́ àásán tèdè yorùbá àbáwọn èdè míì ó lárúbáwá ànímọ̀ tó máa ti ń wí àhámúsà kọ́kù àwọn nǹkan tí ò nítumọ̀ kankan rọ́kà ìrá rọ́kà yá ìlú ẹ̀ nímọ̀ tó máa rọ́kà yá ìlú sáàsáàyìn kankan wọn yẹn wọ́n wá lọ ka mọ́ tàbí wọ́n wé mọ́ ìjọba Suleiman pé àǹtánàbí Suleiman lónìí yẹn tó fi ń darí àwọn àlìjànú tó fi já lágbára lórí ilẹ̀ tó fi ń gbóhùn ẹranko tó ń gbọ́tẹ̀ yẹ tó fi lè rìnrìn oṣù kan níjọ́ kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n lọ sọ mo ti sọ àlàyé èèyàn kàkà tí wọ́n fi tẹ̀lé tàwérétà idán òní wọn lọ ń tẹ̀lé tá à ń pè ní tolasim talisman ẹ̀rí pé wọ́n ń pè ìwé kan náà ní seven books of Moses ẹ̀tọ́rí wọ́n tún lọ lẹ́mọ́ ànábì Musa wọ́n ní idán là ànábì Musa ń pa bẹ́ẹ̀ sì ni ìwé yìí ìwé àwọn eléṣu ni téèyàn máa fi pidán téèyàn máa fi ṣàṣìyàn tí fi ń ba nǹkan jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ̀rí pé ibi ni wọ́n á fẹ́ lómẹ́ ni Ọlọ́run ní ويتعلمون منهما ما يفرق بين المرء والزوج wọ́n kọ́ lọ́dọ̀ àwọn màlàká nìyẹn ṣàlàyé ìgbà náà máa yóò fárúkú bẹ́yìn ẹlẹ́mọ́rì ìwọ̀sọ̀ òjì ìntàfi máa ṣòfin yà láàrin ọkọ àti ìyàwó ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ afáìmọ̀ gbọ́ fìrákù fìrákù sá fìrákù sí ọkọ àti lójijì wọ́n kàn yọ àdá ọkọ yọ àdá ìyàwó yọ odó ọkọ máa ké ìyàwó yóò gbódó kò sí ní tí òun ní ṣe wọ́n kàn dédé ọkọ kan lè wo kó da ìgbájúmọ́ ìyàwó ẹ̀ ìyàwó lè wo ọkọ kó kàn dédé kó kàn fàṣọ ẹ̀ ya àwọn èèyàn ní àṣàṣì ilé eléyìí ó e eléyìí ìṣojú lásán o wọ́n hmm, máa jẹ́ ṣẹ́rú báwọn tàbí kí wọ́n máa sa mọ̀híbà sí ìyàn tí wọ́n pè mọ̀híbà wọ́n ni wọ́n sa mọ̀híbà sí oògùn ìfẹ́ tànà bíi pé ìṣirkù iná orúkọ wàtàmáìm wà tìwé ìlà ṣírkùn dájúdájú ọ̀fọ̀ pípè hmm? ìmọ̀ọ́sọ nǹkan mọ́ra oúnjẹ ìpààrọ̀ ìkọrùn ìfúnpá ìgbàdí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti ìmọ̀ọ́sẹ oògùn ìfẹ́ síyàn ẹlòmíì ti lè bímọ mẹ́ta mẹ́rin yóò kàn dédé níjọ́ tí oògùn yẹn sun kó bóyá ibi tí wọ́n fi sí bóyá igi tí wọ́n kàn mọ́ wọ́n gégi yẹn tàbí ibi tí wọ́n rì mọ́ katapila húbẹ̀ àbókan wo ọlọ́run ojú omi kan ó kàn wà lẹ́kọ̀ọ́ àkí lòun ṣe ń bí àwọn ọkọ rẹ ni àwọn ọmọ rẹ ni a ó ti bímọ méje ti bímọ márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní mohiba hmm, àwọn èèyàn ní àwọn ti lọ hàn wà nù sọ́rọ́tù tọ́ha wà lè ké tu àlẹ́ ìka mahabata mi ni. Naam wàltísnà aláàìní ẹgbẹ́ jáde àwọn ọmọ ló ń ka àyìn sọ́rọ̀tù tọ́ha wọn ni àwọn alìkéta alìká mahabatamin ní ilẹ̀ àwọn lọ hàn irọ́ ni ó pàápàdà sàlàyé èèyàn náà wájú kìí sóhun nǹkan mí ni wọ́n fi sí ọlọ́run ṣàánú wa àọ́kùdé rọ́jùlẹ̀ àǹzọ̀jẹ́ ti ilà ákìrì àdílù múrí lẹ́tì sanatana wàlúhà àti àwọn àlà nǹkan míì tá a padà ṣàlàyé bíi tafsili nífọ̀síwẹ́wẹ́ insha Allah pẹ̀lú yọ̀ǹda ọlọ́run. فيقوم الساحر بتسخير هذا الجني لأعمال الشر ẹ̀rí asáhìr òpìdán yẹn alásàsí yẹn bàbá olóògùn ọ̀kà yẹn àáfàá burúkú yẹn àlùfáà tó pèrè láàfáà yẹn ẹgbẹ̀jì ológun ka yẹn fàdèyí olóró yẹn ọ̀n gbogbo wọn yẹn yóò wá máa bi tẹ̀síìrì ádàlìjì ní yóò wá máa jẹ àlìjànú yẹn nípa lè àmọ́ lè ṣàrùrì láti máa bá a ṣàbúrú alẹ́ tí yòrí ìdùhà tó ń gbèrò láti ṣe fàyínà àsọ olèjì níyù táǹjẹ̀nù bá wá yapa ẹ̀ tí ò mú tó tí ò ṣe nǹkan tó ní kó ṣe takọ́rọ̀bà sáàhìrò ìlà zaimil qabilati ẹni tó jó lórí àwọn àlìjànú yẹn olórí wọn ìjòyè wọn yẹn àbọ̀bá wọn ọba àwọn àlìjànú mo ti gbọ́ sí ìlú kan ní sí ọba àlìjànú ọba àwọn ọba àwọn mẹ́kàlì kan tún wà báwọn tí wọ́n máa ń pè kọ́lọ́wọ́ làwọn ń bẹ́ o. Hmm ẹlòmí àbá tó ń sọ̀rọ̀ ìwọ̀n lọ bá kókó àwọn náà kálí fún un bí ò bá lò mí tí ẹ̀ nípele pé mọ̀ èyí tí ń ṣàlàyé inú tíra ẹni mú ń lọ́wọ́ sànù wa nam yóò wá lọ bá ọba àwọn àlìjànnú pẹ̀lú àwọn ìṣekèfèrí sọ́lọ̀ náà ni àtẹ́bọ́ o àpà wọn ò pa fàyè ó padà ṣàlàyé àwọn ọ̀nà tí wọ́n gbà súnmọ́ wọn wájú bí àníwá ìmínà nínú àwọn ọ̀fọ̀ àzáìmà àzíìmà àwọn ọ̀fọ̀ alẹ́ ti tahmilu fi tiyatiha ta'zima ada za'im wal istighatha bihi min dunillahi ta'ala èyí tó ṣe é pé tó bá ti ń pe ògèdè wọn àbí àwọn ọfọ yẹn àbáwọn àyọjọ́ yẹn yóò máa jẹ́ ìgbé iyì àti títóbi fún olórí àwọn àlìjànnú yìí àti ìwárànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run fayakumu hada sa'imu bimu aqabati lijinni èyí tó jó lórí àwọn àlìjànnú yóò wá jẹ àlìjànnú yẹn yà wàá múrí ibi tọ́ àti sa èrè yóò apáláṣẹ pé gbọ́dọ̀ máa lọ jíṣẹ́ fún alásàsí yẹn òpìdán yẹn olóògùn yẹn a ó tẹ̀síkìrì ghairi ì tàbí kó jẹ́ ẹlòmíì nínú àwọn àjànú nípa lè khidmati àdàsá ìrìlẹ̀ mushrik láti tún máa ṣe bọ̀ yìí kó máa jíṣẹ́ fún alásàásì tó jẹ́ ẹlẹ́bọ̀ yìí. wàlídàálìkà nítorí ìdí eléyìí najidul ìlàkọ̀tà bayna sáìrì wàlìjì ní yìlì musakhar òun la fi rí ìbáṣepọ̀ tàbí àsopọ̀ láàrin alásà sí àtàlìjànú tí a ti ṣe kíni tá a ti jẹ nípa lè kéde mẹ́tì ìpè kó máa jíṣẹ́ fún un ìlà àkọ́ta ìlà àkọ́ta kórìhìn wà bọ́gùdìn ìbáṣepọ̀ tó wà láàrin àjànú tí wọ́n jẹ ń pa kó máa ṣiṣẹ́ fún yẹn jẹ́ ìbáṣepọ̀ kórìhìn ti èyí tí wọ́n jẹ́ nípa ṣe wà bọ́gùdìn àti èyí tó jẹ́ ti. ìkórìíra kì í pò wù ó kórìíra ti ṣeun náà wàmíhùnà níbí nájìdú a ó rí pé anna adaliji níyà kàtírọ̀ máa yóò di sáàrọ̀ lọ́pọ̀lọpọ̀ gbàǹjànú tí wọ́n ń ṣiṣẹ́ fún yẹn tí ó jẹ́ pé wọ́n jẹ́ ń pa yẹn lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò máa kó ìnira tàbí yóò gangan fún rẹ̀ fi àlìhí nípa àwọn ará ilé rẹ̀ wà ọ̀làdìhí àbí àwọn ọmọ rẹ̀ àwọn máàlì ìyí àbí dúkìá rẹ̀ àọ̀gọ́ èrè dáàlìkà àbí tó tún yàtọ̀ sí bal bó tiẹ̀ ṣe rí ni pé àyáná nígbà míì máa yóò di sáhìrọ nafsa yóò tún máa kó nira bá òpìdán yẹn gangan fún rẹ̀ alásàsí fún rẹ̀ àjànú tí ń ránṣẹ́ ó tún máa ṣe ń sùtá wọ́n wà láyà dìrí òun ò sí ní mọ̀ kàsọ̀dá àdá ìpínkúrí ó máa fọ́n gbogbo gbà awilẹ̀ arok almulazim tàbí kò ní róorun sùn a ó lè faza í filẹ̀ ilẹ̀ àbíkáyà rẹ̀ ó máa já lóru ìlà ghairi dhalika min al-umur àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn alámọ̀rí bal inna sahrata sufliyina ghaliban la yalidun ọ̀pọ̀lọpọ̀ àwọn òpin náà gan ò bímọ a padà ṣàlàyé àwọn oníjẹ torí kọ́tù sùfì mo padà sọ insha Allah lè anna níyà ìyàkùtùlù tíflà torí pé àjànú yẹn yóò lọ máa pa ọmọ fèrè rọ́hìmì tí ti lóyún nínú oyún yẹn ni ó ti lọ máa pa kọ́bílà àyìnyẹ̀tẹ́mìlá kọ̀ ṣáájú kí ìṣẹ̀dá rẹ̀ ó tó pé ni ó ti lọ bọyún jẹ́ nínú. Hmm. ẹ̀rí pé máa ń na sẹ́lómi náà bó bá lóyún oyún yẹn máa wálẹ̀ ni. wàhádà ìyẹn wọn sí wàhádà tó gbajúmọ̀ ni náà tí láàrin àwọn yẹn láàrin àwọn ológun láàrin àwọn alásàsí àtà iná bá adọ́hùn tààrọ ka sẹ́rọ àárí ẹni tó fi iṣẹ́ yẹn lẹ̀ káyé yóò zákọ bí abìlá kó bá lè bímọ kó bá lè rọwọ́ bí. wà á kúrò ànàní ó lè mí gan rántí pé òun gangan àfáàyàn ló ń sọ̀rọ̀ hmm? àfáà kí la orúkọ àfáàyàn lẹ́ẹ̀kan wahid abdulsalam baali wọn láwọn rántí kóńtù ọ̀hálì jùmọ̀rí ìdọ̀ ìmúratàn àwọn ń ṣe ìwòsàn fún obìnrin kan tààrẹ̀ tó ń ṣàìsàn asọ́ọ̀bà àṣehìrún wọ́n ṣàṣobìnrin yẹn níjọ́ náà ni falamma qara'tu ali al-Qur'an nígbà tí mo wá ka quran fún yẹn ló kí quran lé lórí náà tọkọ aljiniju almutawakkalu bisihri alálìsàn ni àjànú tí wọ́n rán sí kó máa dà á láàmú yẹn ó wá gba orí ahọ́n obìnrin yẹn sọ̀rọ̀ wà kọ́ kí lálìjànú sọ ní anala astatiru an akhruja minha olóhùn ò lágbára láti jáde kúrò lára obìnrin yẹn o kólùtù àfa lòun wá sọ pé lè má dà kí ló dé kọ́ọ̀là àlìjànú yẹn nílé àná ni akhsha an yaqtulani sahir mò ń bẹ̀rù ni kí òpìdán yẹn tó ràn oníṣẹ́ yẹn kó má pa òun ni fakultu idhab من هذا لمكان إلى مكان آخر لا يعرف مكان آخر لا يعرف السائر kúò níbí máa lọ bòmí tí òpì idán yẹn alásàásí yẹn tó ránṣẹ́ tí ò ní mọ bẹ̀ kọ́l àjọ̀nú yẹn ní sayori sílu kholifi minali jinni man yuhdiruni yóò padà rán wọn sí ohun tí wọ́n máa lé ohun tí wọ́n máa wá ń káàkiri tí ó mú un wá bánú àwọn àlìjẹ̀nú fakultula àfàlùwọ̀n sọ fún pé láò aslamta tó bá lè gba islam wa àlàǹtà tó sì kéde tàwùbátaka ìrònúpìwàdà rẹ̀ pé ò ní dáwọn èèyàn láàmú mọ́ bisidikin wa ikhlasin pẹ̀lú òdodo àti ìṣàfọ̀mọ́ ẹ̀sìn rẹ̀ yóò kínú na bí àwọn ìlà ó ṣeé ṣe fún wa pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run anu alimaka ayati minali quran ká fi mọ̀ ká kọ àwọn àyà kan nu quran tẹkíka sharro kufari lijinni wa tahmika minihum tí ó dáàbò bò ọ́ tí ó là ọ́ tí ó máa ń ṣọ́ ọ níbi aburú àwọn kẹfìrí nínú àwọn àlìjànú tí ó sì máa dáàbò bò ọ́ kù lọ́dọ̀ wọn fàkọ́lá alìjìníj alìjìníj wá ní láà oníláìláì láàrín uslima owó nígbà islam sa'adilu nasraniya christian tó ń ṣe lówó mọ̀ ṣe lọ christianity tó ń ṣe lówó mọ̀ ṣe lọ nasọ́rọ̀ lòun fakultu lahu olóhùn wa sọ fún àfáà báálí láwọn sọ fún pé la ikraha fid-din kò sí ìfipámú nínú ẹ̀sìn walakin ṣùgbọ́n alimuhimu an takhruja min hadhihi ètò ṣe pàtàkì ní sáfù obìnrin ilé òjáde kúrò lára ẹ̀mọ́ jẹ́ níyàmọ̀ kọ́ọ̀lán àkọrùjù àjẹ́nú ohun oníjáde kò lè tú àfàláwọn wa sọ fún pé idan tó bá rí bẹ́ẹ̀ na statiru bi aunila ilẹ̀ ana an nakọrọ alikal kur'ana hatta tahtarik a wà aláàlíkápá pẹ̀lú ìyọ̀ǹdọ̀ ọlọ́run kùránì àwọn àyà lé ọ lórí inú kùránì títí tó fi jóná thumma àfáàní lẹ́yìn náà dọ̀rọ̀bùtùhù àwọn wá lù ú bọ́ọ̀bá ń ṣàdídá ní lílù tó lágbára fàbákà àjànú yẹn wá ń sunkún wàkọ́ọ̀lù ló ní sáàkúrùj sáàkúrùj òun jáde òun jáde fàkọ́rọ̀jà ó sì jáde walhamdulillahi rabbil alamin ti ẹ̀yìn gbogbo ti Allah ní olúwa gbàgbà láàyè wàlúfọ́dù gbogbo tí ń jẹ́ àjùlọ àti lílà ti Allah ní wahda lóun nìkan wàmínàlè màálùm nínú nǹkan tá a máa gẹ́bà fàṣẹ ń sọ anna sáàhìrá àwọn alásàsí àwọn òpìdán àwọn ológun bú ti máa rán nǹkan sí yẹ̀yẹ́ kúlà màkánà aksaro gbogbogbà tí kẹfìrí wọn wọ́n bá ṣe ń ṣe kẹfìrí sí wà àṣàdá kóbọ̀sán tí wọ́n sì ń ṣe ẹ̀gbín sí kánà tìrìjì li'awamirihi atwa'a wa asra'a tanfida ìgbà náà ni àlìjànú yóò wá máa tẹ̀lé wọn gan-an àwọn ogun tí wọ́n bá ti ń paláṣẹ yóò sì máa yára ṣiṣẹ́ wọn kíákíá wàlẹ̀ àkùsù gbèlẹ̀ àkùsì tàmàmá bẹ́ẹ̀ náà ni ìdàkejì rẹ̀ o bó bá ṣe ń fẹ́ máa fẹ̀ṣẹ̀ ẹlẹ̀ sí làwọn àjànú náà òun ní fẹ́ máa tètè dá lóhùn tó pẹ̀lú ògo ọlọ́run tó bá di ọ̀la insha a máa tẹ̀síwájú lórí um, um, eh, insha a máa tẹ̀síwájú kaifa yuhadiru sa'iru báwo ni eh, àwọn ṣe máa pe àwọn àjànú ìgangan bóyá n sì ká tó bá dọ̀la kan mú tọ̀rí ah, hmm, ṣùgbọ́n tó a máa tẹ̀síwájú ọlọ́run kò fún wa ní agbọ̀yọ̀ rẹ̀ ah, ọlọ́run kò là wá o níbi aburú àlìjẹ̀nú kò là wá níbi aburú ṣàìtọ́n fúnra ẹ̀ àtàwọn ṣàyàtìn àti àwọn eh, àwọn àlìjìn àwọn jínù àwọn àlìjẹ̀nú àwọn èṣù àwọn eléṣù wà àwa ànàhùn àti àwọn olùrànlọ́wọ́ wọn nínú àlè ìǹsì nínú àwọn ènìyàn. نعوذ بالله من ضرر الشيطان وأعوانه من الجن والإنس asadi ọlọ́run kù níbi aburú àṣetán fúnra rẹ̀ ati ti àwọn olùrànlọ́wọ́ rẹ̀ nínú àwọn àlìjànú àti àwọn ọmọ ènìyàn. Allahumma inna na'udhu bika min an nushrika bika

wọnẹsítẹ́kìlúkà a sì wá àforíjì rẹ̀ mímọ̀ lànà àmú ní ìta ṣe táàmù pé bọ̀ ni kọ́lọ́n kó ṣàforíjì fún wa Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in wa sallama taslima kathira kathira wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh